we are going to move them to uh, dispute investigation will be carried out to ensure that their sponsors and co-ops are brought to book. Meanwhile, uh, we are going to deploy massive uh, patrols and effective uh, pin down points or forestall the occurrence of such heinous and wanting destruction in this classic community. Thank you. ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́lẹ̀ láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn lè lagbó wípé wọ́n mà ti tẹ ọkọ̀ létí lọ sí ìlú Ìṣàgámù ní ìpínlẹ̀ Ògùn látàrí awuyewuye eléyìí tó ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn eléyìí tí wọ́n para wọn ní ìpakúpa gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá bí wọ́n ṣe fi fọ́nrán kan léde fún wa láti wò òun níbẹ̀ lẹ́ ò ti rí ẹni tó jẹ́ national police Abiodun Alamutu eléyìí tó léwájú àwọn ikọ̀ kan láti lọ wo àwọn ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ tí gbọ́mi sí omi òtó tó ti ṣẹlẹ̀ nílùú Ìṣàgámù bóyá ẹ fìdílé nǹkan láti wo àwọn fọ́nrán náà yẹn fọ́nrán bí wọ́n ṣe rìn lọ sí ìlú Ìṣàgámù láti ṣe àyẹ̀wò finifini sáwọn ibi tí wọ́n ní àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà wọ́n ti ṣe ọṣẹ́ fún ara wọn tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ̀yin darapọ̀ mọ́ wa nílé iṣẹ́ Ajiara Manifa TV ẹ subscribe sí ìkànnì yìí ẹ wọ́n notification button kẹ́ lè ní àǹfààní láti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí ó o ẹ fìdílé nǹkan ẹ jẹ́ àjọ wò ó. Now, they will get their information. Later, it comes from. Um, Thanks a lot. 이 썰어 썰어 썰어 Thank you. stuff right now. I mean, look at, look at me with this. has been living here for how long? At least six or seven years. This is his permanent abode, but there are some other persons with him. Yes, so there's some people with him. Those ones have they been living here or they just came to visit? Mm, some, uh, one person is asthmatic. Every Thursday, he used to come. So even though he was dead, when he many people, how many people were shot? In our house? Yes. Three. And they have, they have all the three have been living here for ages. No. Among the pastor, they are, they, they are people that uh, it's quite disturbing that some group of miscreants can just wake up and disturb the placid community uh, with their wanting destruction and killing. Uh, uh, by, by God's grace, we are getting at the top of the, uh, these menace. We have succeeded in arresting nine of the assailants with two cut-to-size pistols that were used in, in, in perpetrating this heinous crime. We are not going to rest on our horse. Uh, we have enough men on ground, and I want to use this opportunity to appeal to law-abiding citizens of Shagamu to go about their lawful businesses. The police, with uh, the active support of others on ground, and we are going to we are not going to rest on our horse until we get all the perpetrators arrested. Uh, behind me are the nine confirmed suspects and the ostracized pistols they use in perpetrating We are going to move them uh, This uh, investigation will be carried out to ensure that their sponsors and co-ops are brought to book. Meanwhile, uh, we are going to deploy massive uh, patrols and effective uh, pin down points balance or forestall the, the occurrence of such heinous and wanton destruction in this placid community. Thank you. díẹ̀ lára ìfiléde eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá filéde látàrí bí ọ̀gá ọlọ́pàá ṣe lọ́ọ́ ṣe àbẹ̀wò náà lẹ́tìwò tó ń ti àwọn ikọ̀ tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò lónìrànràn bíi nscdc soseco àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìpínlẹ̀ Ògùn wáyé o ẹ jẹ́ kí lè máa jẹ́ bí àmọ̀ràn fún gbogbo àwọn tá a jẹ́ òbí láti mójútó àwọn ọmọ wa dáadáa torí nígbà míì a ò mọrúfẹ́ iṣẹ́ eléyìí tí wọ́n ṣe òbẹ́lẹ̀ nínú àánú ìgbókòdàkùn dábọ̀ ọmọ tí ó kó wa síta bíi ti eléyìí tí ò da ọlọ́run má jẹ́ àbí èyí tó kó wa síta ní dáadáa ní kọ́lọ́run jọ́ ó jẹ́ ká àbí. Meanwhile, uh, we are going to deploy massive Uh, patrols and effective uh, pin down points parents or forestall the reoccurrence of such heinous and wanton destruction in this classic community. Thank you. ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.